وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثامن والخمسين وتسعمائة وعن جابر بن عبد الله رضي الله عنهما قال كانت اليهود تقول إذا أتى الرجل امرأته من دبرها في قبلها كان الولد أحول فنزلت نساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم متفق عليه واللفظ لمسلم وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره الشيطان أبدا متفق عليه وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال إذا ادعى الرجل امرأته إلى فراشه فأبت أن تجي فباتت فباتت فبات غضبانا لعنتها الملائكة حتى تصبح متفق عليه واللفظ للبخاري ولمسلم كان الذي في السماء ساخطا عليها حتى يرضى عنها àdìtì wọn náà wà nípa gbígbàgbé pọ̀ tí àwọn ọkọ àtìyàwó tó àmà bára wọn gbé pọ̀ àdìtì alákọ̀ọ́kọ́ wọn alátọ̀dọ̀ jábìrì ibn abdillah radiyallahu anhuma ìgbà wáyé lọ́dá lórí sábàbí tí wọ́n fi sọ àyà tó wà nínú súrọ̀tù nìsá bí àyà tí ó wà nínú alukur'ani tó wọ́n fi sọ kalẹ̀ pé nìsá òkùn harthu lakum fa'tu harthakum anna shi'tum. tọ́lọ̀ wọn bẹ wá fi sọ̀kalẹ̀ nínú tó bọ́kọ̀. ìdí tọ́lọ̀ wọn bá fi sọ táyà yìí kalẹ̀. جابر كان اليهود تقول إذا أتى الرجل امرأته في دبرها في قبولها كان الولد أحول أو يهودي àwọn ẹni tí wọ́n ń pera wọn ní ọmọlẹ́yìn anabi musa alayhi salam wọ́n á máa sọ báyìí pé ẹnikẹ́ni tó bá fi lè báyàwó rẹ̀ lò tó lò ní abẹ́ rẹ̀ gba ọ̀nà ìdí rẹ̀ ibi tó ti yẹ kó bá ìyàwó rẹ̀ náà lò ló ti bá lò ṣùgbọ́n bá lò gba ọ̀nà ìdí rẹ̀ kana alwaladu ahwal tọ́lọ́mbà kádàrá pé wọ́n bímọ látàrí ìbálòpọ̀ yẹn ọmọ tí wọ́n bí látàrí ọ̀nà tọ́gbà báyàwó rẹ̀ lò yìí ọmọ náà jẹni tí ojú rẹ̀ tójú rẹ̀ dà tójú rẹ̀ yípo látàrí pé ìgbà tí bàbá rẹ fẹ báyà rẹ̀ lò ọba ló gba ọ̀nà àdí rẹ ni ṣùgbọ́n ibi tó ti bá lò náà lábẹ́ rẹ̀ tọ́lọ́ ti ní kí wọ́n máa bóbìnrin lò. eléyìí bẹ́ẹ̀ nu àwọn sọkúsọ eléyìí táwọn Yahudi ń sọ ọlọ́run aṣọ àyà ìkàlẹ̀ pé nisa'ukum harthul lakum fa'tu harthakum anna shi'tum. àwọn ìyàwó yín tẹ́ rí yẹn oko ni wọ́n jẹ́ fún yín oko yín ni wọ́n ṣe oko ni wọ́n jẹ́ fún yín ilẹ̀ tẹǹtì ń dáko ni wọ́n jẹ́ fún yín torí náà fẹtò harsakum ẹnna ṣètò ẹ máa wọnú oko yín gba gbogbo ibi tó bá wù yìí muttafaqun alayhi alimami al àti Muslim ló gbà wá ṣùgbọ́n gbólóhùn yìí bó ti ṣe wáyìí lè muslim muslim ló gbé jáde báyìí ìgbà wáyé tó wá láti ọ̀dọ̀ Jabir ibn Abdullah nípa ọ̀kan nínú sọkúsọ eléyìí táwọn Yahudi tí wọ́n máa sọ eléyìí tí adéfì tọ́ka sípò ńlọ ṣe sábàbí tó lọ́n fi sọ àyà yẹn kalẹ̀ ọjọ́ ọ̀kan nínú ọ̀rọ̀ oríṣiríṣi tó wá nípa ìdí tí aya tó ní nìsa okòm harsolaku ilẹ̀ ẹ̀dáko yín ni làwọn ìyàwó yín jẹ́ fún yín tó harsakom ẹnna ṣètò ẹ máa wọnú okò yín gbabi tó bá wù yín ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó wá òun náà ni pé nítorí ní táwọn Yahudi máa sọ yẹn lọ́lọ́run fi sọ àyà ìkàlẹ̀ láti bàjẹ́ kíkẹ́ ń tán sọ òrí bẹ́ẹ̀. ọ̀rọ̀ oríṣi kejì àwọn sọ pé ńṣe láyà yìí sọ̀kalẹ̀ láti sọ bíbá obìnrin lò gba ibi tí ń gbà yàgbẹ́ lẹ́tọ̀ pé kọkùnrin kó kìdí rẹ̀ bọ ibi tí gbẹ̀ngbà jáde lára ìyàwó rẹ̀ wípé àyà yìí tọ́ka sí pé ẹ̀tọ́ ni eléyìí jọrọ oríṣi kejì ọ̀rọ̀ oríṣi kẹta wọ́n ní ṣe láyà yìí sọ̀kalẹ̀ láti ṣe bíbóbìnrin lò má dà sí lára lẹ́tọ̀ọ́ pé bíbóbìnrin lò ká má dà sí lára pípé ṣe ní àyà yìí láti sọ́dẹ̀tọ̀. So ọ̀rọ̀ oríṣi kejì tí wọ́n sọ nípa pé ń ṣe láyà ìsọ̀kalẹ̀ láti ṣe bíbóbìnrin lò pẹ̀lú kíkí abẹ́ èèyàn bọ ibi tí gbẹ̀ngbà jáde lára ìyàwó rẹ̀ lẹ́tọ̀ eléyìí ò ṣe déédé nítorí pé òfin ọlọ́run ó ti tọ́ka sí kẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe wípé Allah nàní jíjẹ tíyàwó rẹ wá jẹ ilẹ̀ dáko fún ọ kò túmọ̀ sí pé ọwọ́ àlè máa kí abẹ́ tiẹ̀ bọ bí tí gbẹ̀ngbà jáde lára rẹ̀ àwòrán ìlà ọlọ́run ṣe lé wọ̀ torí de eléyìí eléyìí ọ̀wà áyà yìí ọ̀wà fún àti ṣe léyìn lẹ́tọ̀ọ́ ìjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa eléyìí ń túmọ̀ sí pé kọ̀tọ́kọ̀tọ̀ ọ̀nà lábẹ́ òfin ọlọ́run kódà tó ti kọ́kọ́ àtìyàwó níwọ àtìyàwó rẹ jẹ́ kíkẹ́ kọ́ wa kí rẹ bọ ibi tí gbẹ̀ngbà jáde lára rẹ̀ haram tàbí òfin ọlọ́run ọba kódà kò gbọ́dọ̀ ṣèṣì wáyé ó sì gbọ́dọ̀ pé dáwò àfi tó bá àtìyàwó rẹ̀ tọ́lọ̀ ń ṣe ní ilẹ̀ dáko fún ọ báwo ló ṣe wá fẹ́ tọ́ láàrin rẹ̀ àtẹlómi nínú àwọn ṣe àti wà tọ́lọ̀ ń ṣe léwọ̀ nìyẹn tá a sì gbọ́dọ̀ jìnnà sí torí di eléyìí àwa kì í ṣẹranko ntòlúwa ẹlẹ́dàá wa bá ṣe léwọ̀ a gbọ́dọ̀ jìnnà sí ìgbádùn wo lọ́wọ́ àánú tọ́lọ̀ ń bá ṣe léwọ̀ kò sí wàláì. àforíbú oríbú ló máa ń wà nbẹ ìgbà tó lọ ẹlẹ́dàá wa ni ẹ má mutí ní ẹ má kọ̀ tó ní dáadáa wọn máa mú náà ni òfin ọlọ́run tó ní pé ẹ má tọ́tí wọn ní dáadáa wọn máa tà náà ni torí lọ́dọ̀ tí èèyàn ká pín ìwọ̀ pé kéèyàn tọ́tí kò sí tàbí ṣùgbọ́n kó rí bú náà lọ́ọ́ bàbọ̀ nbẹ látàrí ṣíṣe ń tọ́lọ̀ ń bá ní kọ̀tọ̀ ẹ̀rí zina orí ibú wọn máa bá bọ̀ ń bẹ̀ olè jíjà orí wọn máa bá bọ̀ ń bẹ̀ ìṣẹ́bọ orí wọn máa bá bọ̀ ń bẹ̀ ìṣèkèfèrí orí wọn máa bá bọ̀ ń bẹ̀ mùnáfìkì orí wọn máa bá bọ̀ ń bẹ̀ torí ẹ̀ ń bá ọkọ fi lọ ìyàwó rẹ̀ tọ́ba wá dán wò pínrín ìyàwó gbà ẹ̀jẹ̀ ó kí gbogbo ara yọ ọba yín dá sí i ń tẹ̀sọ̀ tẹ̀sẹ̀ tí lè fi jó ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀. haram kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn á mú abẹ́ tiẹ̀ kó kí bọ́bí tí gbẹ̀ngbàjáde ń di ìyàwó ẹ ó dájú rẹ ti dàrú. nítorí pé kí ni dùn mọ́ nínú kọ́ ọ lọ fi abẹ́ tiẹ̀ kó gbẹ̀. yàtọ̀ sí kóòtù ń bá lànà ọlọ́run ọba wa pàdé ebi ń táwọn èèyàn anábì lóòtù ṣe nìyẹn tọ́lọ̀ ẹlẹ́dàá wa fi lànà wọn wọn á lànà wọn lásán ó kó ìparun burúkú bá wọn ìgbà tọ́lọ̀ wọn á pa wọn run ó pa wọn run gbọ̀nà tó burú jù wọn ni kí wọ́n ká wọn tilẹ̀ sílé wọn. tewúrẹ́ tádìẹ wọn kọka wọn á ti sàmà wọn ń ká wọn lọ wọn ń ká wọn lọ wọn ń ká wọn lọ wọn sì wá dókè tán wọn ká wọn débi pé àwọn màláìkà gan gbọ́ kíkọ àkùkọ wọn Ọlọ́run á ní kí wọ́n dojú ìlú wọn bolẹ̀ kíkálukọ parun báwọn Ọlọ́run tún wá fi wọn lẹ̀ gbogbo àti bá ti ń ṣubú ya yakata nǹkan máa kúkú burúkú ọlọ́run tó rọ̀jò lé wọn lórí bẹ́ẹ̀. sọ ìwà burúkú ni o ìdí rẹ ọmọ á lé sílé ìgbẹ́ ìyàwó rẹ ọ̀dájú pọ̀ pé èèyàn wa máa bá ọkùnrin ẹlẹgbẹ́ gbogbo mùsùlùmí tó gbọ́ àtọ́jọ́ wọn jẹ́ dàn wọn jẹ́ dàn haram torí de lẹ́yìn nínú tí islam sọ pé a gbọ́dọ̀ jìnnà sí ni a sì gbọ́dọ̀ súnmọ́ gbèrígbèrí bẹ́ẹ̀ àwọn ìyàwó lọ́lọ́run dá fáwọn ọkùnrin àwọn ọkọ lọ́lọ́run dá fáwọn obìnrin obìnrin náà máa dẹ́ran kó wò yọ máa dán ìjájá wò táyé kóbìnrin sóbìnrin ni wọ́n mọ wá dì mara wọn wọ́n mọ wá ládìí ara wọn gẹ́gẹ́ bí ìṣesí àwọn wèrè àwọn tí wọ́n ń pera wọn lọ́làjú pé kí wọ́n òfin kankan yàtọ̀ sólùkọ́ eléyìí ò sínú lànà wọ́n ní ẹ̀yin o géè nìyí lesbian kan nìyí a'udhu billahi minash shaitani rajim gbogbo ń tọ́lọ́ ń bá sílé wa gbọ́dọ̀ kinu jìnnà sí. o ìgbà tó lọ́wọ́ ẹlẹ́dàá sọ pé kíní wọ ni ọlọ́run sọ pé haram ni èèyàn tí ẹ gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí bẹ́ẹ̀. wọ́n gbọ́dọ̀ wá fẹ̀sùn rẹ̀ kẹ́ni kankan o láì jẹ́ kó dọ́ ọ lójú ní mẹ́rin wá ọ̀rọ̀ sọ pé. lágbájá ṣe báyìí báyìí báyìí báyìí báyìí hàtó burhanakum in kuntum sadiqin ẹ̀mẹ́rin yín wá tó bá kú lódodo bá ní. ìyá sèké tó máa kí lólo kéńgbà tí gbogbo yẹn máa ń sọ bẹ́ẹ̀ sáwọn náà ti sọ bẹ́ẹ̀ sáti wá dáràn àkétéké dáràn lásán olórí ibú ni nítorí lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ni wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara. والفؤاد كل أولئك كان عنه مسؤولا ẹ gbọ́dọ̀ fẹnu yín sọ tí ẹ máa ń parẹ́ o nítorí pé àti gbígbọ́ yín àti rírí yín atọ́kàn yín gbogbo ẹpátá lọ́lọ́run bí yín léèrè ń parẹ́ ńjọ́ gbẹndàlùkìyà kì í wá sí pé ó dìgbà tó bá tó kéèyàn tó sí ní jìyà so èèyàn lè ti kọ́kọ́ máa rí láti ilé ayé ń bì títí dàlùkìyà rẹ nìkan lábẹ́ òfin ọlọ́ọ̀ gbọ́dọ̀ parọ́ ẹ̀ṣẹ̀ kan mọ́yàn ní nǹkan tó ṣe pé tó bá sọ tọrọ bá di pé mẹ́rin wá ọmọ wa kí ló lò ó fi àjẹrà rẹ̀ tó fi ọlọ́run wàá fi jẹra rẹ bàjẹ láwọn àwùjọ tiwa àwọn èèyàn níbẹ̀rù ọlọ́run rárá nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà inú bí ni máa dà wọ́n láàmú ẹ̀ta anú a máa bá wọn jà kẹni má ní ń dà wọ́n láàmú kìí da dúkù kò orí mú mi nítorí pé kìí wù àwọn rárá kíkẹ́ nìkan ju àwọn lọ ó wù wọ́n máa ṣe jẹ́ akúrẹ̀tẹ̀ aláìrọ́wọ́mú lọ sẹ́nu kí gbogbo èèyàn náà wà bẹ́ẹ̀ súnà ọlọ́run sì ní pé òun ò ní ṣe bẹ́ẹ̀ òun gbé àwọn kan ga ju àwọn kan lọ ni. wa rafa'na ba'dakum fawqa ba'din darajatin liyattakhidha ba'dukum ba'dan sukhriya wa ربك خير مما mimma yajma'un ọlọ́run ní á gbé apá kan yín á gbéga ju apá kan lọ tó o bá mọ̀ súnà ọlọ́run ọlọ́run ọ̀dá wa pé ká dọ́gba nínú níní àtàìní ọlọ́run láwọn kan ju àwọn kan lọ náà ni ọlọ́run ní kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́ni tá a fún ó lè bá a máa fẹni tí ò ní tó ṣe yẹ̀yẹ́ ẹ wo hikima ọlọ owó ọlọ́nkọjẹ bẹ ṣùgbọ́n ẹ̀yin tá a fún tó ti wọn náà ẹ̀yin ẹ̀ mọ̀ ẹ́ pé ó rí ọ̀tán sínú tá a fáwọn dábàá wa pé ìyá jà wa láyé tá a wá wa rahmatu rabbika khayrun mimma yajma'un ìkẹ́ ọlọ́run ju gbogbo pàǹtí táwọn èèyàn ń kó lọ láyé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ súnà ọlọ́run ní pápá kan ṣe kí ni yóò ju apá kan lọ. so ìsọkúsọ lásán ìwíkúwìí lọ́mọ èèyàn máa ń sọ pé ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa ṣe ní láárí èèyàn ní ọ̀jẹ́ táwa lè yàn burúkú náà tọ́jà pé ńgbà tó lọ́n kọ́ kó lówó bíi Dangote tí wọ́n wá lówó tó fi wá jẹ́ pé iṣẹ́ aláàárù ló ń ṣe òun tún rú ẹ̀wà ẹ̀wò bẹ́ẹ̀ wá ṣe wúwo tó fa. kìí ṣe fóòmù tí wọ́n fi ń sùn ló ń rúfa ẹ̀wà bá ru ẹ̀wà àpò kan fóòmù mélòó wọ́n gbélé yàn lórí tí ó wù ó ẹ da ojú ni aláàrùn rọ̀fà wàláhì tàlá ẹrù tí wọ́n ń rùn kìí ṣeré tó bá dán o tí ò o yóò dèrò hospital ṣùgbọ́n ń ṣe tó káwọn inu kí inú níbí ní bá wá jà ẹ̀ta náà jẹ́ káwọ́ gbádùn gbogbo ní tá a nípa rẹ̀ gbogbo ní ò sojú wa a sọ a máa wa a wéwèé kówèé wọ́n lè sọ pé lágbájá ó ń zì náà nì ni náà rí ni obìnrin ń lọ ń lọ ní ọ̀nà kejì lọ́ọ́ ṣé wọ́n mọ̀gbà tán déètì ara wọn ó tún gbọ́dọ̀ lọ́ńtìtì mọ́ ọ̀daràn wọ́n lè sọ pé àwọn ìyá ọ̀daràn ni wọ́n wọ́n lọ bá àwọn aṣẹ́wó wọn nù ṣúgà mami ló kù tí màmá ń sè àwọn èèyàn máa fẹnu wa rọ́ọ̀fù púpọ̀ láfíríkà yìí torí ya ìdí nù ya máa ń lọ́rùn wọ́n ti wọn ò ní mójútó tiwọn o ẹrù ni wọ́n wàá fa wọn lọ́wọ́ báyìí wọ́n lè kó ọkùnrin bọ́kùnrin ṣe wọ́n lè kó obìnrin bóbìnrin ṣe nítorí pé tó bá wádìí abájọ bóòlù lówó báyìí tiẹ̀ ẹ bá yìí náà ni fa dídé ni náà ó ní wọ́n ti wá lówó báyìí wọ́n wàá máa wá lọ́nà kọ́nà pàápàá yóò bá lẹ́wọ̀ wọn ò ní rò sí pé ọmọ yìí ọlọ́run bó ṣe rẹ̀ yorùbá ò ní rò bẹ́ẹ̀ yorùbá lọ kéènì ogun owó mú ẹsẹ̀ pé táwọn náà ń wá kánù lóbi jẹ́ pé nílẹ̀ yorùbá yìí àwọn ò tí ì gbà pé nìkan lówó rí tọ́ ẹ̀kọ́ lọ lò fún bóyá ẹni náà wọ́n ṣẹ̀ṣẹ̀ bí lọ́la ni bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn haúsá yẹn náà ogun owó ogun owó yìí náà ni torí pé wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ ìmánì ẹnu lásán kò dénú yaquluna bi afwahihim ma laysa fi qulubihim ntọ́ ọ̀mà dájú lọ́mọ fẹnu àwọn èèyàn gbọ́ lọ́n gbọ́ pẹ̀lú ẹnu wọn wọn torí ẹ̀ ló jẹ́ pé a ti fẹ̀sùn kànyà kí wọ́n mọ àwọn kóńgò kóńgò báàkù báàkù ọ̀rọ̀ wọn lọ́rùn púpọ̀ láfíríkà yìí torí ẹ̀ tọ́ba wù ọ̀wọ́ náà dá sí kọ́ bàjẹ́ tọ́ba wù ọ̀wọ́ náà bá wọn súná sí àmọ́ tiẹ̀ náà ń bọ̀ ṣebó rí bí ó ti dáa fún wọn ni wọn náà wà abẹ́ẹ̀kọ́ kí ló dé tẹ̀ ń jí jáde kí gbogbo aago tó lù kí ló dé tẹ̀ ìwọlé àfi tí gbogbo aago bá lù tán ṣebó bí ó ti dáa náà ni ókè kí ló gbé kálukú wá sùkúlù torí bí ó ti bàjẹ́ ni àbí bí ó ti dáa bí ó ti dáa ni náà kí ló gbé àwọn èèyàn kan máa lọ gùn ké léróró gbé àwọn kan lé kí ni wọ́n wá téèyàn bá jábọ́ láti bòmíì sẹ́yìn mọ̀ pé àlùkìyà mọ̀sálámà àlékún so ẹ rí àwọn mẹ́kọ̀ọ́ wọ́n máa fi irin kan wọ́n máa fi chéènì kan wọ́n máa fi gbé chéènì sókè wọ́n máa fi gbé chéènì sókè wọ́n máa fi gbé chéènì sókè ẹnì kó tuntun lọ tẹ́rí síbẹ̀ pé jẹ́ kí n wo bá dé dáadáa sẹ́yìn mọ̀ pé tí chéènì bá yẹ àlùkìyàmà sàlámù àlékún torí bí ó ṣe dáa náà wọ́n wà àbí bí ó ṣe bàjẹ́ bí ó ṣe dáa ni ajẹ́ pé títí ẹ̀ náà bá da kú palẹ̀ mọ́ tó bá jẹ́ pé ilẹ̀ áfíríkà dúdú yìí ni o òkú palẹ̀ mọ́ tiẹ̀ náà bọ́ǹbù tiẹ̀ náà ó de o torí ń jọ́ tí wọn náà bá ti lọ ẹ́ ah, kí ni ó náà ti rógun abẹ́nú gbọ̀ngbọ̀n tó <laughs> bá áfíríkà ti wà wọn ò gbádùn èèyàn díẹ̀ lọ gbádùn tó ń torí kì í ta kẹ́ni mẹ́rin dúkù tẹ́ńbẹ́lẹ́kún ó ti pọ̀ jù àwa máa wá rò pé ọjọ́ orí lọ́lọ́ máa fi tò àbí ká tó gbá kí gbọ́ gba títì lọ́lọ́ yẹ kó fi tó abẹ́yẹn orí bí wọ́n ṣe máa ń pàtẹ láfíríkà gbogbo títì ìjọba ṣé wọ́n fi lọ́rùn lẹ̀ wọ́n fi lọ́rùn wọ́n pàtẹ títí tí ó fi débi ṣé wọ́n tó bá ṣe pé fi màmá yìí ẹ ti gbẹ wọ́n ríran ni ẹ̀yin náà ti gba títì àwọn òwò pé ńgbà bá pàtẹ tó bá fún títì lọ́rùn ìgbà náà là á tà ẹ̀yin wá rọra sí ṣọ́ọ̀pù tiyẹn ẹ̀ pàtẹ déta gbogbo ẹjọ́ bá wà rajà àfi tó bá dọ́dọ̀ yín náà wọ́n wá rí i pé ọ̀dọ̀ rẹ náà wọ́n sá ń wá ọ̀dọ̀ rẹ kọ́ pàtẹ́ o inú ṣọ́ọ̀pù lọ́wọ́ àwọn ọ̀dọ́ rẹ̀ ẹ̀ dákẹ́ rẹ̀ ó ti ṣe ti ní mọ́tẹ́ rẹ̀ nìkan tí wọ́n wà ó ti ṣe á rẹ̀ wá dín ojú lọ báyà ti wò gidigidi ni wọn ò ní ro gbogbo eléyìí o bóyá tẹnìkan bá rajà lọ́dọ̀ rẹ̀ ọ̀yàyà lọ́mọ fi pàdé wọn èrò ojú àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé lápèjúwe ní ìsinyìí báyìí oúnjẹ kíkan kíkan ọmọ jẹ pákó là ń tà àtúwọn amú kòbókò lọ ṣé ẹni tí ó rajà ó dùn àbáwá nìkan náà ni so torí de eléyìí ìwọ máa ń fọ̀yàyà pàdé wọn ó sì tún sọ fún wọn pé tẹ́ bá lọ lò tí ò bá ṣiṣẹ́ mo ṣetán láti dáwọ́ yín padà fún yín wọ́n sì lò ó ṣiṣẹ́ náà ẹ dákun bó wọn tún bọ̀ lọla ọ̀rẹ́ wọn míì náà tí kan bá ń dà láàmú ta ni wọ́n júwe fún ìwọ náà ni júwe fún àwọn ọmọ wa ti sí wa pé tán bá dọ̀dọ̀ tiwa kó máa gbóòórùn gbẹ kó ti máa so ti fi ń pè àjàjà kí wọn náà tún máa lo <laughs> áfíríkà ó ní fi ń para yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wo ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ láyé Umar ibn al-Khattab radiyallahu anhu wọn sàhábà mẹ́ta ẹnìkan sì kẹrin wọn wọn rẹ nìkan pé ń ṣe O lóòótọ́ kò sí wọn ni wọn pé ń bẹ ó sojú wọn wọn bá dẹsùn rẹ̀ wọn àti ó sì ní tọ́ kó sí wàhálà ajá pé wa sọ bó ti ṣe rí nítorí inú tó ń fi máa mú ṣe ni kẹlẹ́rìí ọjọ́ rí parí àmẹ́lẹ́rìí mélòó mẹ́rin wa àwọn náà sì gbọ́dọ̀ jẹ́ pòkì tọ́ èèyàn mẹ́ta nínú èèyàn mẹ́rin wọn rẹ́gí wọn sọ pé bẹ́ẹ̀ ni àkọ́kọ́ wọn ò ní kó wọn bẹ́ẹ̀ni àkọ́kọ́ ti sọ pé nri rí náà lọ́rọ̀ ẹnìkejì náà lọ́rọ̀ ẹnìkẹta ọ̀rọ̀ ẹnìkẹrin bí kọjá pé èèyàn mẹ́tẹ̀ẹ̀ta sọ pé ọkùnrin yun làwọn rí tó gun rí obìnrin ẹnìkẹrin wá sọ pé obìnrin ló gbogbo wọn òfin ọba ò ṣe fi ṣeré nítorí ẹ̀sìn Islam rí i pé ká sọ orúkọ ẹni tí wọ́n fẹ́ ta àbà wọn ká bà wọ́n sí ara iyì rẹ̀ yìí ó pàtàkì ju ká gba ọ̀rọ̀ wọn wọlé nígbà tí tẹnìkan ti tà sí lọ torí ẹ gbogbo wọn lọ gba eighty eighty eighty eight Mughira ọ̀kan náà sọ̀hábà ni ọ̀nà àjọ kan náà àwọn jẹ́rìí o ó wá dùn ún pé a ah, ìyẹn ṣe nǹkan tá a rí ẹ sì wá jẹ́rìí pé a ti ṣe rí wọ́n á lọ́rọ̀ ẹnìkan tà sí wọ́n lù wá a èmi ò lè gbà pé kò ṣe zina o gbogbo gba láyé yìí mọ ó ṣe zina náà ni ó máa ní tá a bá tún gbọ́ ó tún jẹ gbà mí òfin ọlọ́run ọba nìyẹn nítorí pé mùsùlùmí ẹni àpọ́nlé islam ọ̀fà yìí lẹ̀ fẹ́nikẹ́ni láti máa fẹnu wa rọ̀ nítorí tó bá fààyè rẹ̀ lẹ̀ tó ṣẹlẹ̀ sí lágbájá lónìí tó ṣẹlẹ̀ sí tàmẹ̀dò lọ́la ń bọ̀ wá ṣẹlẹ̀ sí làkàtẹ́gbè tiẹ̀ náà lọ́tùnla yọ̀wọ́ adìgbò gbogbo àwùjọ ńkọ́ iyì kálukú dànù sọ Islam ọsọ iyì wa fún wa gan ìyàwó ẹ ọ gbọ́dọ̀ fi lọ tó bá sì dánwò ìyàwó gbọ́dọ̀ pariwo à ń bọ̀ bíbọ́ sí obìnrin wa sọ pé òun rí i pé ẹ̀gbá tó mọ́ bàbá alágbájá kódà gbogbo tó bá wù yẹn ṣe pẹ̀lú òun tó fi débi tọ́lọ̀ ńlẹ̀ gbọ́dọ̀ kìdí bọ̀ àwùjọ bíi là á ọ̀yẹ́ kó gbé lẹ́nu sọ̀hún kó fi hàn pé kọ̀ lẹ́kọ̀ọ́ akóbáni sì ní tèè sálámà torí kọ́ fẹ́ mú ọta kó òfin ọlọ́run ọba wa ṣe eléyìí jẹ́ ètùsẹ̀ jẹ́ńbẹ̀ọ́ akramakumullah sábàbí kẹta tán sọ náà kò nítumọ̀ wíkẹ́ torí rẹ̀ láyà ti sọ̀kalẹ̀ pé ẹ lè báyàwó yín lò àmọ́ tó bá kan kíkẹ́ ẹ dà ẹ lè dà síta kí ṣe torí ẹ̀ láyà ti sọ̀kalẹ̀ sábàbí alákọ̀ọ́kọ́ yẹn gangan láyà ti sọ̀kalẹ̀ sábàbí pé àwọn Yahudi nígbàgbọ́ wípé ibi abẹ́tọ́lọ̀ ń dá fóbìnrin pé kọkùnrin ti máa bá lò náà lẹ́ẹ̀ ti bá lò ṣùgbọ́n ẹ bá lò lọ́nà pé ẹ̀yin sùn lè ẹ bá lò pọ̀ náà yí pé ẹ bá lò pọ̀ náà ẹ̀yin rẹ ni gẹ́gẹ́ bí ìgbà táwọn ẹran bá ń gunra wọn so ṣùgbọ́n ìgbà tẹ́ bá lò gẹ́gẹ́ bí ìgbà tẹ́ ẹran ń gunra wọn ẹ jẹ́ kí ìdíyàn wọ bí títí ń yàgbẹ́ ibi tó yẹ kẹ́ ẹ ti bá lò gangan náà nìdíyìn wọ̀ àwọn wá sọ pé ẹni tó bá dàn wò bẹ́ẹ̀ tó ẹ gbọ́n náà ẹ̀yìn yẹn ló tọ́ba fi lè dánwò tọ́lọ́run bá kádàrá pé kọ́ ọmọ ó ti bẹ̀ jáde ojú ọmọ wọn dà kéèyàn máa wò tójú rò ṣe bí ìgbà tó ṣe pé ń rí yìí ń rí yìí òní wọn pè ní àwàlì lédè lárúbáwá bí gbèsè ń kó bọ́ ma bàbá tó báyà rẹ̀ ló gbọ́ náà tọ́wọ́ ajẹ́ sábàbí bí a ti ṣe bímọ ìgbàgbọ́ tiwọn nu ilé yẹn ń bẹ́ẹ̀ nu ọ̀rọ̀ àròsọ. So ọ̀rọ̀ tó ṣe é pé kò ní ẹ̀rí kankan kò ní kankan tó fẹ̀yìntì bí ọba ti pé ìsọkúsọ náà láàpè ẹ wá wo Islam ó máa ń bà sọkúsọ jẹ gbogbo ọ̀rọ̀ tí ò ti lẹ́rìí Islam máa ń sọ ọdún tí bá ń tẹ́ mẹ́ni tí ń sọ lọ́wọ́ ọlọ́run wá sọ àyà kalẹ̀ pé nisa'ukum harthul lakum àwọn obìnrin yín náà jẹ́ ìyàwó yín isi gbogbo obìnrin tó bá mú wọlé o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tẹ rí yẹn wọn ò mọ kásẹ́wọ́ sí ní kọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá ti sẹ́wọ́ sí báyìí ń bọ̀ ni iná ló sì tiwa àwọn ẹni tí ń gbé ara wọn ló kọ kọ́kọ́ àtìyàwó làwọn tí wọn kì í sọkọ àtìyàwó wọ́n pọ̀ bàjẹ́ bá a ti fẹ́ ṣé àwọn ẹni tó wà nílé ọkọ tí wọ́n sì jẹ́yàwó lódodo táwọn ọkọ wọn jọkọ lódodo táwọn lọ́pọ̀ jù ni àbáwọn ẹni tó kó tọra wọn lọ ní kó tọra ẹni lọ ti zìnà. sẹ́mi káwé ṣèwádìí kan lọ títí láfíríkà ń bì ó yẹ kí irúwádìí wọn wà. bí àpèjúwe tágbà ń ṣèdánilẹ́kọ̀ọ́ nìyí àwọn èèyàn wá wà ń bẹ̀ bíi one thousand káwá pínwèé tẹ níyàwó yẹs ìyàwó yín yẹn ṣé ẹ fẹ́ ala sunnatillahi wa rasulihi ni àbẹ́ sì jọ ń gbé ná pé ń bọ̀ bá yá ẹ máa so igi pé yes à ń jọ ń gbé ná ni. so <laughs> so ká wá wò síra wa wípé láwùjọ wa ẹ wo pàṣẹ́ntéèjì à ń jọ ń gbé ná àti pàṣẹ́ntéèjì àwa fẹ́ra wa dáadáa ká tó kó tọra wa lọ. ẹ rí i pé àti màná mm, ẹ má ti jẹ́ ń dájọ́ so torí àwọn kéṣìṣì tá à ń rí ní fà á téèyàn fi lè sọ wípé àwọn ẹni tó ń fẹ́ra wọn gan lódodo wọ́n lè má tó twenty five percent bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń pè gbé sí náà ni wọ́n jọ ń gbé tóra ìmọ̀ yẹn kéésìsì tó ń gbé wá táwọn bá wọn yanjú tẹ bá gbé gbogbo ọ̀rọ̀ tẹ rò kalẹ̀ yìí o bíi màmá kan ó ní ẹ fún mi wè òun ò ṣe má anírúwé wò òun ẹ fún yàn wè ó ní òun ti bímọ mẹ́rin fún ọkọ yìí àmọ́ tonti kó ń bímọ mẹ́rin fún láti ìgbà tó ń ti délé rẹ̀ òun ò rí dùnú rí kèé bọ̀n òun ọ̀jẹ̀ ń kọ́bọ̀ ó tó gẹ́ ẹ bá wa fòpin sí i bàbá mi tọ̀ gbogbo ẹjọ́ tẹ rò kalẹ̀ masha allah ṣé ẹ so yìgì kó tó di pé ẹ kó tọra yín lọ ó ní àṣọ ọkùnrin ní àṣọ ìyàwó ní àṣọ ẹgbẹ́ mú kàn àṣọ àṣọ so níyàwó bá ní òdodo ló wọn sọ tó wọn á so yìí gidi òní àkọ́bí wọn sì ti lọ bí twenty years so ọkọ náà bá ní bàbá làásù àásù irú rẹ̀ wọ́pọ̀ láwùjọ wa táwọn èèyàn bẹ̀rù Ọlọ́run ẹ kàn máa bí máa lè kalẹ̀ wọn máa dásàkásà ẹni tó bí máa fún ni kọjá lé ẹni àló ń zina gbogbo yín nígbà tó ṣe pé ọ̀ ń kọ́ lù òun náà ń ré lù láì jẹ́ pé ẹsọ igi lẹ́fí ń ṣe gbogbo ranu ìrégbè yẹn ẹ mọ tọ́lọ́wọ́n bó ṣe fún yín ni ìdájọ́ ń sì náà nì irú rẹ̀ pọ̀ gan láwùjọ wa nìṣẹ́ òkùn àwọn ìyàwó yín tẹ́ ẹ fẹ́ tó ṣe pé ẹsọ igi ló fi ń jẹ́ ìyàwó kìí ṣe pé bàbá rẹ̀ lé má lọ bá obìnrin bá sì kó wa bọ̀ kí ló dé dáàdì mi ní kí n máa lọ bọ̀ ah, wọlé sẹ́mi akéwìtì rẹ̀ lè ń bá wọlé ìjókòó kí láń ṣe o zina ni o lábẹ́ òfin ọ̀la. bẹ́ẹ̀ náà ni ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe wípé igi tẹ́ láwọn so gan kì í ṣe igi o kì í ṣe igi dírámà ni o mo rò pé ẹ̀yin náà witness rẹ̀ rí tí wọ́n ní um, bàbá ìyàwó kọ́ bọ́ta bàbá ọkọ kó náà bọ́ta wọ́n wá fa ọmọ àwọn àfáà náà nù wọ́n wá fọ ọmọ wọ́n fà fún bàbá ọkọ àbẹ́yìn nínú bàbá ọkọ àtọkọ talẹ̀yìn ọ̀fọ̀ máa ti yín fún gbogbo àwọn èèyàn náà tó jẹ́ pé tó wọ́n rí wọn bẹ́ẹ̀ kún ó tó máa pọ ọpọlọ wọn pọ̀ àbàbà ọkọ láàfà fún un torí nǹkan bá dàrú <laughs> wọ́n bá pa fún bàbá wọ́n bá ní bàbá ọkọ ọyẹ ẹ̀fọ́mọ yìí fún ọmọ yín ẹ gbọ́rọ̀ bì ṣé bàbá ọkọ ló wá fẹ́yàwó náà bàbá ọkọ kọ́ ló wá fẹ́yàwó ó dàbí kọ́ fẹ́ fẹ́yàwó ni kí dáàdì rẹ sọ pé farama ìwọ sì ti farama so obìnrin sì ti mú ọ kọ́mọ́ wàá di kó lùgbọ́ lọ ọlọ́fẹ́yàwó rẹ ni gbogbo nídìí bàbá rẹ tẹ́lẹ̀ náà ìwọ ọkùnrin bàbá ìyàwó la ní toró ńlọ fẹ́ fọmọ rẹ̀ fún ọkọ bàbá rẹ̀ yẹn tó náà bá wà nbẹ jọ ọ da àmọ́ kìí ṣe pé ó necessary toró ń ti di bàbá ọlọ́run fàlùbáríkà sí mo rò pé yé wa òun kọ́ lọ́ fẹ́ fọmọ fún ọkọ àbúrò tẹ̀sẹ̀ gbéyàwó fún bàbá ọkọ tí bàbá mi bá jẹni tó gbẹ́sìn yìí yọ̀ọ̀kan máa mú lọ lẹ́nu òun ni wọ́n ṣe kí ni òun ni wọ́n fọmọ fún torófin ọlọ́ọ̀ni yẹn ìdí nu tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yìgì tán sókè ṣe yìgì torí pé ta ni wọ́n fọmọ fún bàbá ni wọ́n fọmọ fún ọmọ ló sì wàá fẹ́ yàwó a'udhu billahi minash shaitani rajim bàbá tí ò lọ́mọ oní òtún wáyé kó ń fọmọ fún wọ ọmọ òun ó sì lè fọmọ ọlọ́mọ fún ọmọ tiẹ̀ bàbá tó lọ́mọ gángan ni ó fọmọ fún wọ́tọ̀ fẹ́fẹ́ yàwó bàbá rẹ tó bá sojú wọn dá fáwọn náà fi mọ̀ pọ́ máa mi lónìí ńkọ́ ó ti fẹ́ yàwó ọlọ́run fún àlùbáríkà sí àmọ́ kí wàá ṣe pé ẹ wàá pe bàbá kan wọ́n máa wọ́n gbé ọmọ lọ sí wrong way bàbá náà tún á ṣẹ̀ṣẹ̀ tún ló ń dá padà gbogbo eléyìí àwàdà lẹ́sẹ̀ wẹ́ẹ̀ tí ì so igi lábẹ́ òfin ọlọ́run lẹ́yìn náà nídìí kí bàbá kan bàbá ọkọ kọ́ jáde àti nídìí ká máa fi náà ká máa fi wá zigzag lórí kíni so wọ́n kọ́ tó fẹ́ fẹ́ yàwó ó kò ní nídìí pé kápàtẹ́ anybody síta wípé tọ̀ bàbá ìyàwó yóò sọ pé òun fi ọmọ òun lágbájá òun fi fún ìwọ ọkùnrin yìí kọ́ máa jẹ́ ìyàwó ìwọ ọkùnrin náà sọ pé kí ni mo gbà àwọn ẹlẹ́rìí méjì jẹ́rìí sí wọ́n pọ̀ ju méjì lọ kò sáburú ń bẹ̀ àmì èèyàn méjì ń ṣẹ̀rí àní tí èèyàn méjì bá ti jẹ́rìí sí yìí ti so so ìyàwó ti di tiẹ̀ sọdáàkì tó bá ní ń bẹ̀ yẹn gbọ́dọ̀ san tó o bá ní yóò jẹ gbèsè lọ́rùn rẹ eléyìí tó gbọ́dọ̀ san lọ́dà kó ti kọ́ ọkọ́ lẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n á sẹ̀tọ́ rẹ̀ fún lópin ìgbà tóbìnrin bá ti wọlé wọ́n á san sọ́dà kí yóò pè àwọn tó o bá kọ́ wọlé kí ti pé lópin ìgbà ti dárúkọ tó fún nìṣá àwọn ìyàwó yín tó bí sí ni fún yín. ń ọba àgbọ̀nà òkè wọlé ọba àgbọ̀nà sàlẹ̀ wọlé ọba ti gbẹ̀gbẹ́ wọlé fáàmù rẹ ni àbí èsì fáàmù rẹ fáàmù sáàtì mọ̀ wọ fáàmù fáàmù tó tó wá fáàmù fáàmù ó lè kẹsẹ̀ bọ́ tàkúté tó ń torí pé ọmọ tàkúté tí ẹni tó ní fáàmù ti ṣe kíni tó ti dẹ́lẹ̀ ìyàwó rẹ bí ilẹ̀ tó ń dapò sí ni tòlófà ló fi jẹ́ pé nǹkan ṣe àwọn ọmọ tó ti tó fẹ́ yàwó tí ò fẹ́ yàwó nǹkan sọnù fún wa fáwọlẹ́lẹ́ wọn ò ní dáhùn wọn ò ní dáhùn tó kẹfẹ́yàwó kẹkẹ yé ti bọ̀dá lásán tó nítorí pé gbogbo àwọn ọmọ tó yẹ kó máa gbé ọ́n bàbá bọ̀dá wọn máa gbé ọ́n tọrọ nǹkan ni kàlẹ́ndà nǹkan nkara rẹ̀ lé ọ ni àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹlòmíì ti lọ tá a ti ní tọ́másì pé wòye ẹ̀mí àti kéré ǹjẹ́ ǹjẹ́ wàá ní dérò rẹ̀ ọ́ dàgbà tó tètè fẹ́yàwó ọjọ́ ń lọ torí ẹ ọlọ́run ní àwọn ìyàwó yìí wọ́n dàbí ilẹ̀ tẹ̀ ń dàpò sí i torí pé ìdí tọ́lọ̀ fi wọ́n fi tó fi fi wọ́n wé ilẹ̀ tẹ̀ ń dàpò sí kò síbi téèyàn gbà wọnú oko rẹ̀ tí wọ́n kọ́ sàtìsẹ́ lópin ìgbà tó bá gbé nú oko rẹ̀ lọ́ba ń wọ̀ àmọ́ mọ̀ wọ ibi tọ́lọ̀ wọn bá ti lè wọ̀ fún ọ wọ́n tún lo àyà yìí lòkulò bí àwọn ṣíà torí àwọn ṣíà nínú ìlànà tiwọn ni pé wọ́n máa ń bá àwọn obìnrin wọn lò gbàbí tí wọ́n ń gbà yàgbẹ́ wọ́n kìdí wọn bọ́ tubi tubi tí wọ́n ń gbà yàgbẹ́ sẹ́wọ̀n kọ́kùn làwọn náà tẹ́lẹ̀ so nítorí di eléyìí ọlọ́wọ́n bá ṣe lé wọ̀ àmọ́ o lè báyàwó rẹ lò lọ́nà pé ọ̀pàdé rẹ̀ gbáwájú ó sì lè bá lò lọ́nà pọ̀ wá ba gbẹ̀gbẹ́ ó lè bá lò lọ́nà pọ̀ wá bá gbẹ̀yìn ó sì lè bá lò lọ́nà pé gbogbo yín jọ dúró ìjọba wọ̀ wọlọ́mọ sáàtì má kìdí rẹ̀ bọ̀ bí tọ́lọ̀ wọn bọ̀ gbà kó kí bọ̀ ó sì dọ́wọ́ wo obìnrin náà má yẹ alákòóbá tẹ̀ sálámà ó rí i pé di ọkọ òun ti wọ ibi tó ń gbà yàgbẹ́ tó bá ní fẹ́ dán wò fẹ́ wò bí ṣe ó ti kó bọ́kọ nìyẹn o ó tètè sọ pé mo lẹ́ nítorí kọ́mọ́bà di kó bọ́ ìwọ tó lábẹ́ òfin ọlọ́run torí pé ńgbà mi ọkọ lè má fura tàmáyàwó máa bi tí ọkọ ti wà tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ fẹ́tò hartakum ẹnna ṣètò ọlọ́run ni ẹwọ́ inú oko yín gbàbí tó bá wù tó eléyìí túmọ̀ sí pé irọ́ burúkú ìsọkúsọ lọ̀rọ̀ àwọn yahudi tí wọ́n máa ń sọ pé ẹni bá báyàwó rẹ̀ lò tó kìdí rẹ̀ bọ́bi tọ́lọ̀ ní kó kìbọ̀ ṣùgbọ́n ó gbèdì rẹ̀ gbà ọ̀nà ẹ̀yìn tí wọn bá fi lè bí máa gba ọ̀nà lílu bí ìbálòpọ̀ yẹn ńṣe lọ́mọ wọn wáyé lẹ́ni tójú rẹ̀ dà ìsọkúsọ ọlọ́run fàáyà yìí ba ìsọkúsọ yẹn jẹ́ tẹ́lẹ̀ ìjẹ́bù sì jẹ́ lẹ́sẹ̀ ó lè bẹ nínú tí ó ṣe sábàbí tí ìbágbépọ̀ àlàáfíà tí ó fi máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wípé. ntó wu ọkọ tí o sì takutọ lọ kíyàwó náà bá fẹ́ nítorí pé obìnrin míì òun lè máa sọ pé ń kó ń rira ike kọkọ máa bọ̀ lò bí ewúrẹ́ bí ajá òun ọ̀fara ma ètò ti tí òun lọ́rùn ní kó òun sùn kalẹ̀ kọkọ bọ̀ lò. mọ gbogbo àwọn ajá ṣe ń bára wọn lò gbéwúrẹ́ àtàkùtà ṣe ń bára wọn lò òun ọ̀fẹ́ màálù àti màálù ṣe ń bára wọn lò òun ọ̀fẹ́. ntí ọkọ wọn bá ti fi mọ̀ pé tó wú ọnu àwọn yà túká ni àìmọye irú ẹ̀ ti ṣẹlẹ̀. tó ọlọ́wọ́ bá fi hàn bíi pé kò sẹ́sẹ̀ ń bẹ̀ o tó ẹ̀tọ́ ni o nítorí wú ọkọ rẹ yẹn wọn náà jẹ kó wú ọ lópin ìgbà tí ọba ti kìdí rẹ bọbi tọ́lọ ní ká má ṣe kíni ká má kìbọ̀ sòtó bá pé mu igbe ala ìgbé àlàáfíà wá òun náà lélẹ́yìn kò sẹ́sẹ̀ ń nítòsí wọ ọkọ rẹ yẹn kọ̀tàkùtọ̀ lọ́n sọ eléyìí túmọ̀ sí wípé obìnrin ọmọ wa bàjókòó rẹ̀ jẹ́ nítorí irọ́ lásán tí ó wo wọ́n tí ó fi wá di pé débi góòlù nígbà tó bá tán àdìsí tọ́ka sí pé gbogbo ọ̀nà tó bá wu ọkọ láti bá ìyàwó rẹ̀ lò gbà ó lè bá a lò kó sáàmà ti kí abẹ́ rẹ̀ bọ́bi tọ́lọ̀ wọn bá ṣe kíkì bọ̀ ní èèwọ̀. àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ àdìsí tí ń kọ́ wa nípa ẹ̀kọ́ eléyìí tá a gbọ́dọ̀ máa tẹ̀lé ní ìgbà tá a bá fẹ́ báyàwó wa lò nítorí pé kókó nítawọn èèyàn tọlọ ń fi dá yín lọ́kọ ọkùnrin àtobìnrin tọlọ ń sì fi ṣe lẹ́tọ̀ọ́ kíkẹ́ máa fẹra yín nínú àwọn kókókókó yìí òun náà ní kíkẹ́ lè bímà nítorí pé ọlọ́run ọba kò fẹ́ wípé kí èèyàn tán ṣáájú kó tó fòpin sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kéèyàn lè máa pọ̀. inú fa ló fi fi ìfẹ́ obìnrin sọ́kùnrin lọ́kàn ló fi fi ìfẹ́ ọkùnrin sóbìnrin náà lọ́kàn ọlọ́ni lè zuyyina linnasi hubbu shahawati minan nisa'i والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب nínú tá a ṣe lọ́sọ̀ọ́ fún mi yẹn òun náà ni ìfẹ́ àti ìfẹ́ àti ìfẹ́ ìfẹ́ ìfẹ́ mímá rí gbádùn lára àyàwó lára ọmọ lára kákó dúkìá jọ kọ́pọ̀ ìyẹn máa rí gbádùn lára àwọn nǹkan yẹn nínú tó lọ ń ṣe lọ́sọ̀ fún yẹn torí ẹ̀ ló ṣe jẹ́ kí tọ́ba rẹ̀ nìkan ti sọ pé à ah, owó náà ti fẹ́ àwọn tó wàhálà ni a pè tó sì pé tó sì gbádùn èèna àbíkẹ́nìkan máa jẹ́ lẹ́nu gbogbo gbà. ike ẹ dákun tẹ bábà ń ríyàwó ẹ kò sí wàhálà kò sí nǹkan ojú tì ike tẹ bábà ń ríyàwó mọ̀ ń wáyàwó kò sí nǹkan àbùkù gbogbo eléyìí nítorí pé ìyàwó lọ ń wá máa ṣe zìnà bí tí ti mú fura náà nìkan kó wá kó ga kó ní kúkúrú rí kúkúrú wọ́n bọ orí sísanra onísísínrín lọ́n fẹ́ wọ́n bọ orí sísínrín onísísanra lọ́n fẹ́ wọ́n bọ orí pupa onídúdú ló wù ọ́ wọ́n bọ orí dúdú onípupa ló wù ọ́ wọ́n ní sọ òsì gbádùn tòyírú wọn wà nú àwọn ọ̀dọ́ o òun mọ gbogbo ibi tí wàlímọ́tò nìkan ìbá wà kódà bàbá fẹ́ sílẹ̀ kùtàǹgbà yóò bá wọn dọ̀hùn àti ìwà àríkò náà ti iv pé ẹ bá mi jẹ́ wàlímà tèmi náà ń jọ kàn mùsùlùmí irú adúpẹ́ fọlọ́n pé wọ́n tó nǹkan láàrin àwọn èèyàn tọkùnrin bá ti wà tẹ́ pé òun kò sínú ẹ̀mí rẹ̀ pé mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ fẹ́yàwó nígbà tó ti dàgbà dé lẹ́vù kan ẹ̀fúrasì kọ́mọ́ lọ jẹ́ pé ewúrẹ́ ti bù jẹ́rí kọ́mọ́ ti kó kobó ni torí ẹ̀ ọlọ́run ọba ti dá ọmọkùnrin lọ́nà tí ọmọ wá obìnrin ó dá obìnrin lọ́nà tí ọmọ fẹ́ ọkùnrin torí súnà ọlọ́run wípé kò wú kéèyàn parẹ́ ṣáájú kó tó fòpin sí i torí tí ọba sí ọkùnrin ń fẹ́ obìnrin obìnrin náà ń wọ́ ọkùnrin ẹ̀yin ò ti parẹ́ ẹ̀yin ò ti parẹ́ pátápátá torí ẹ̀ ìfẹ́ tọ́lọ̀ ń fi sí. Si, oríṣi kìíní kejì lọ́kàn sẹ́nì kejì ń ńlọ́fà lèèyàn ṣe ń pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀kan nínú àfojúsùn lánàá tí Islam fi ní kẹ́ ẹ máa fẹ́ra yín nínú àfojúsùn wọ́n tún ní kí ọlọ́run mọ tó ń dá sí wa lára nítorí pé ìgbà tí obìnrin tó mú ọkùnrin ìgbà tí ọkùnrin tó mú obìnrin tí wọn ò bá ní ọ̀nà halal láti mú etí mú wọn sí oríṣi kejì yìí kúrò lọ́nà tọ́lọ̀ ń fẹ́ ọ̀nà tọ́lọ̀ ń fẹ́ ni wọ́n wà gbà ìdí inú máa gbọ́ pé zina ṣẹlẹ̀ ìdí inú fi máa gbọ́ pé wọ́n máa sọ pé wàláì ní ìmọ̀ bóde sí àṣetọ́ni lélẹ́yìí kíníkan àṣetọ́ni náà ń bolómú létí inú ọpọlọ rẹ ni nítorí tó ṣe so ńgbà tó ti wá jẹ́ pé nǹkan àfojúsùn ńlá táà ti torí rẹ̀ fẹ́yàwó ní ká bímọ islam wa kọ́ alẹ́ kù torí kékeré ṣe pé kákan bímọ ká ọmọ burúkú ká ọmọ kọ́mọ ya gara wa kìí ṣe ní tí islam fẹ́ fún wa o islam fẹ́ ká bí àwọn ọmọ dáadáa àwọn ọmọ tí ó fẹ́ràn ẹ̀sìn ọlọ́run àwọn tí wọ́n máa tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam etí islam fẹ́ fáwọn àná torí ẹ̀ lànà nàbì sallallahu alayhi wa sallam sọ pé al-mu'min khayrun wa ahabbu ila min al-mu'min wa fi kulli khayr múmìnì tó ní agbára ó lóore ọlọ́run sì fẹ́ràn rẹ̀ ju múmìnì tó lẹ lọ ṣùgbọ́n orí ń bẹ́ẹ̀ nù àwọn méjèèjì o múmìnì tó lẹ àti múmìnì tó lágbára. torí ẹ islam ń fẹ́ kẹ́ ẹ bímọ kó mùsùlùmí kó tún wá jẹ́ mùsùlùmí tó pé yọ yọ pé ni islam wa kọ wa pé ìgbà tẹ́ bá fẹ́ báyàwó yín lò tó sì jẹ́ pé nù nǹkan tí àfojúsùn náà ní ká lè bímọ ẹ sànà yóò wọ ọmọ lórí nù ọmọ ní ìwọ lórí òbí ṣáájú kó tó jọmọ àkọ́kọ́ wàá ṣe sàtàní ọjẹ ìyá rẹ gẹ́gẹ́ bí ìyá náà ṣe ṣe sàtàní ọjẹ bàbá ọmọ òun because kìí gbogbo èèyàn náà ni èèyàn lè gbà kọjá ìyá fọmọ òun bó gbogbo èèyàn náà lóbìnrin lè gbà kọjá bàbá fún ọmọ òun wà iná ṣe rí o obìnrin lè sọ fóun ìyẹn ni pé kò fẹ́ ọkọ dé bàbá kọ ọmọ tó wọn bí ń tò ọkùnrin náà lè sọ pé kódà tí wọn bá gbé ọ kalẹ̀ tán tún kawó lé ọ lórí kò sí tó wọn fi ọ sí torí pé kò gbà pé kò jẹ́ ìyá fún ọmọ tó náà tó ń bẹ yẹn select náà lànàbì sallallahu alaihi wasallam fi ń kọ́ afẹ́ni tó lẹ́sìn ní kẹ́ ẹ mú torí kẹ́ ẹ má ní islam ń bá àwọn òbí yín wí kíkẹ́ kí wọ́n fi èèyàn fún kí wọ́n fobìnrin fún tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ pẹ́ ẹ̀ ṣeun nítorí kóbìnrin máa ń fẹ́ èèyàn torí nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ nínú ọwọ́ wọn wọn ò kún ìkógbẹ wọn nígbà tí a bá jẹ́ tó àwọn tó bá fẹ́ sìn ló bá wò lára ọkùnrin tó fi fẹ́ tó bá sì jẹ́ pé wà rẹ̀ tó dá àtẹ̀sìn rẹ̀ tó sunwọ̀n lọ́ọ́ bá wò kò ní padà di òmùlẹ̀ mọ́ bí nǹkan tí ń ṣẹlẹ̀ láyé yìí náà síbẹ̀ èèyàn ló lówó lówó lówó ló fẹ́ yàwó láti ìjọ tó sì ti fẹ́ yàwó wọ́n kàn páàkì ẹnu lé ni bí ìgbà tí èèyàn páàkì kankan tí ò tí tí ò tí ì sí fún lílò ó wá sú yàwó yàwó wá gbèta tó wá ti fi gbèta wọ́n kàn kó ránṣẹ́ síbi thirty million bí kìíní kan million obìnrin kan tí gbogbo ránṣẹ́ pé kò ní tà fún gbogbo owó yìí sówó ló wọn fẹ́ ni òun fẹ́ ọkọ kò tiẹ̀ súnmọ́ kò tiẹ̀ fọ́ kàn án kí á ní láàrin ọkọ náà torí ẹ̀ tó bá kówó lọ́ba lọ́fẹ́ bówó náà wọ́n kó wa máa wà mú. eléyìí túmọ̀ sí wípé tẹ́ ẹ bá fẹ́ bára yín lò Islam kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ́tẹ̀lé eléyìí ọ̀wá túmọ̀ sí pé báyà nítorí pé ẹ fẹ́ bímọ lẹ́sẹ̀ bára yín lò. àbí ẹ bára yín lò nítorí pé obìnrin mọ àbọkùnrin mọ náà kò túmọ̀ sí kẹ́ ẹ má ṣàdúrà o gbogbo ti ṣe pẹ̀lú obìnrin rẹ ọgbọ́dọ̀ ṣàdúrà yìí kí làdúrà tẹ́ máa wí ó lànà bí sallallahu sọ pé tó bá pé tẹ́nìkan nínú yín tó fẹ́ báyàwó rẹ̀ lò وجنب الشيطان ما رزقتنا tẹ́ẹ̀bá fi lè ṣàdúrà yìí ní ṣáájú kẹ́ tó bá ìyàwó yín lò fa innahu in yuqaddar baynahuma waladun fi dhalik tọ́lọ̀ ń bá lọ kádàrà pọ́mọ́ tààrà àbálòpọ̀ yẹn wáyé lam yadurruhu ash-shaytanu abada ash-shaytanu onírọ́mọ náà ní lára láéláé àdúrà yìí lásán ọlọ́wọ́n bó sì ṣiṣẹ́ orin fún ọmọ rẹ títí tí ò fi pé ṣètọ́ni kò ní rí gbèsè kò ní rí ìnira kan ṣe fún láéláé. kí ni jẹ́ sọ́nà àdúrà yẹn pé mo fẹ́ bẹ̀rẹ̀ lórúkọ lọ wọ́n lọ bí àṣetọ́ni jìnnà sí wa sì gbé àṣetọ́ni jìnnà sí ntọ́ ọba fi ta wá lọ́rẹ̀ ntọ́ ọba fi ta wá lọ́rẹ̀ tó fi ṣe àrísìkì fún wa gbé jìnnà sí wa gbé ṣetọ́ni jìnnà sí wa eléyìí oná làdúrà tá a máa ṣe bisimilá allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana bàbá tó tó ti ti hàn ikú ọkùnrin ni ó ṣàdúrà yìí kìí sóbìnrin ọkùnrin ni ó ṣàdúrà yìí kìí sóbìnrin bákan náà àdúrà yìí ṣáájú kún tó máa bára wọn lónìí o tó bá kú fẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn lò ní òsè kìí ṣe pé wọn ò fẹ́ kí abẹ́ bọnú abẹ́ wọ́n mọ̀ á ṣàdùà ó dìgbà tí abẹ́ ọ̀bà wọnú abẹ́ bákan náà àdúrà yìí wọ ẹsẹ̀ tìgbà tọ́kọ bá bùn ìyàwó gbọ́ ká tó gbà kó ti ṣàdùà torí pọ́nà ọba ni ó gbàdùà. kéésì ìyàwó yẹn ni wọ́n gbàdúrà ọwọ́ pàtàkì wípé kóníkálukú wa kọ́ máa dùn àyè kí wọ́n sì máa ṣe nítorí bá méjì torí ọmọ sì padà jẹ́ tọ́lọ̀ ń kẹ́bí mọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yà yàkuyà ọwọ́ bàbá náà ló ti olóbìnrin ti mú yín nì ara yín ti gbẹ tán ẹ lè ṣe sùúrù máa ẹ ń pọn ni bàbá láì jẹ́ kó tuntun mú ọwọ́ àti wá ṣe rẹ̀ wá dá wá ní aláàmà jẹ́ níbi náà jẹ́ ìdá jẹ́ níbi pé ṣe rẹ̀ ńgbọ́ ọba ọyọ torí rẹ̀ bí ṣe máa ṣàdúrà yẹn alimami Bukhari àti Muslim ló tún gbé jáde aditẹ ẹlẹ́kẹta lónìí wọn alátúndọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ̀rọ̀ kan tó yẹ kí gbogbo obìnrin ó kíyèsí o torí kó obìnrin mi burú bàjẹ́ o wọ́n kàn jáde wọ́n máa ṣe múmìnà níta ń fojú àwọn ọkọ wọn rí lé ọlọ́run nìkan ló lè gba àwọn ọkọ lẹ̀ ṣe islam ọ̀wá fẹ́ gbogbo ohun tí èèyàn ò ṣe tí òun fi wá di ẹni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣẹ̀bi lé lórí torí ẹ̀ wọ́n ń pàkíyèsí àwọn obìnrin gbogbo obìnrin tó wà nílé ọkọ ẹ̀yin ní islam ń pàkíyèsí yín níbi bíbá ẹ̀ ẹ má gbàgbé pé jẹ́jẹ́jẹ́jẹ́ yín lẹ́wàá lè bàbá yín o ẹ̀yin náà lẹ mọ́kọ wá fún bàbá yín o lẹ́sọ pé ní tẹ́fẹ́fẹ́ ni o ọ̀pọ̀lọpọ̀ nínú yín gan kọ́kọ yín ó padà tó rí yín fẹ́ àwọn bàbá màmá yín yarí o wọ́n sọ pé àwọn ò ní fi yín fún wa torí pé ọ̀rọ̀ ẹni tó mú àpọ̀wọ̀ fáwọn ìwọ sì fà kíkọ́rí onílàlà gbọ̀ngẹ̀dẹ̀ ẹni tó fẹ́ nánu ṣé bọ́n mọ̀ yín pé ìgbà tó fi rí ẹni tó fẹ́ fẹ́ ń gbà míì fámìlì yín fẹ́ tú látàrí pé ìwọ sá ni ẹni tí wọ́n fẹ́ nù tí wọ́n bá sì ti jẹ́ kó fẹ́ o lè para rẹ̀ tẹlomi ò tiẹ̀ mú dírámà dání ẹni tó mú wánà ni bàbá rẹ̀ sì ni tó wú ọ kọ́lọ́s ẹja so igi wọ́n sì so igi rẹ̀ pẹ̀lú ẹni tó ló wú ọ wọn ò fi tipátipá mú ẹ o wọn ò sì la ọkọ bọ̀ ọ lọ́rùn. wọn náà lọ sọ pé fẹ́ rẹ nìyẹn ìdùnnú ayé rẹ nìyẹn òun nìkan lè sisi tó ń kun tí rẹ wọn á so igi tán ọwọ́ ayé nǹkan mọ́kọ lọ́wọ́ ọwọ́ adi pé ọkọ ò lè súnmọ́ ọkọ ò lè bọ́ọ̀lù ọmọ tó máa yàwó ni ìtumọ̀ ìyàwó ni pé ọgbọ́dọ̀ ní total submission fọkọ rẹ ní gbogbo ìgbà tó bá nídìí rẹ̀. nítorí pé ìtumọ̀ pé fẹ́ra yín yẹn òun náà ni ká dínà gbogbo aburú gbogbo wà burúkú gbogbo pálapàla kọ́mọ́tò ṣẹlẹ̀ málágbọ́n tí ń láyé yìí àbí kí ló tún fẹ́ sọ fún òun wá lẹ́yìn tí wọn náà ti níyàwó obìnrin míì wo ló tún rí tó tún jọ ọ́ lójú tó ń fi wọn lọ ṣe zina tó sì fi yàwó tiẹ̀ sílé islam dínà rẹ̀ torí ẹ̀ náà ní islam sọ yìí pé ìgbà tí o bá sọ pé ọfẹ́ fẹ́yàwó islam ò ní kọ́ lọ wò tó wù ọ ti ọlọ́run torí kọ́ mọ̀ bá dàbí ìgbà tó ṣe kí wọ́n fi nǹkan bù ọ lójú tó wàá délé tó wà ní à pé bó ṣe rí ni because if that is the case meanwhile uh, uh you need to find your way find your way báwo tó wò dáadáa ó rí kọ́ ti ọlọ́run ọkọ yìí ti wá gbà fọlọ́ ó ti fẹ́ ọ gbogbo ìgbà tọkọ bá ti wá lọ yá ó ní kọ̀ yá tó ń jẹ ni. bẹ́ẹ̀ làwọn màmá mi ọmọ dáta ńgbà tí èsì àmàlà àwọn màmá mi kódà àwọn tó program obìnrin mi sọ pé òun tóun gbogbo gbàtọ́kọ má sọ pé òun fẹ́ súnmọ́ òun ìgbà lẹ́rọ òun nìkan sign check torí àwọn nǹkan tó ti fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ti ń níbi ẹni tí wọ́n sọ pé ọ̀fẹ́fẹ́ nù ẹni tó sọ pé ó wù ọ́ nù wọ́n máa pọ́níṣì àwọn ọkọ wọ́n máa pọ́níṣì wọn kódà ẹlòmínú àwọn obìnrin níbi tí ọ̀bẹ̀rù ọlọ́wọ́n bá dé yóò tún déwájú àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn akóbáni tí èyí ara wọn yẹn yóò tún dọ́rọ̀ ọkọ rẹ̀ lẹ̀ ó ti rí i pé obìnrin ti mú títí ń gbọ̀n ti ń gbọ́n fẹ́ sẹ́bí gba tó ń dẹ ló ń dẹ yàrá gbọ́ ló ti kíni pé kíni ibi tó máa kú sí nìyẹn أعوذ بالله من الشيطان الرجيم so, ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين sẹ́wọ̀n kóbìnrin míì òde ló ti máa ń sọ yàyà ó tí wọ́n máa yọ̀ mọ́ra àdúgbò pápá yorùbá lẹ́bù irú àwọn no break yẹn yọ ma yọ ma yọ ma gbogbo ara ẹ bàbá alágbájá ẹ sàtúnjọ mẹ́ta bàbá fúnkẹ́ àtìrí yín pẹ́ àmọ́ yóò máa kájú máa gbárí ni pẹ̀lú ọkọ tó ṣe pé gbogbo gbà lóhun àtọkọ ọmọ gbé pẹrẹ kíkà náà ọkọ ọmọjọ táwọn jọ sọ̀rọ̀ débi pé ọrẹrin òun rí yin rẹ rí àtìyàn pé tọkọ bá ka má bi títí ń fọnu lọkọ máa rí yin rẹ àwùjọ bíi lẹ yóò máa bọ́ níṣẹ́ ọkọ burúkú burúkú débi pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ti ká rẹ̀ tètè jẹ́ so ẹ̀yin gangan tẹ́ ń hùwà burúkú yìí lọ́lọ́run ọba ní ń bá wí nínú àdéhìí gba orí ahọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Abu Hurayra radiyallahu anhu ọgbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún idha da'a ar-rajulu imra'atahu ila firashihi fa abat an tọkọ bá pè ìyàwó pé máa bọ̀ wá sórí ibùsùn mi. àdéhìí ṣe ń tọ́ka sí nǹkan tó wípé kò sí tó burú kọ́kọ́ kó níbùsùn tiẹ̀ kíyàwó náà ní tiẹ̀ àbí kí ni túmọ̀ kó pè wá sórí ibùsùn tiẹ̀ ó túmọ̀ sí pé náà kọ́ òun náà níbùsùn tiẹ̀ ó túmọ̀ sí pé obìnrin náà lè ní tó ṣùgbọ́n tó dáa jù náà ní pé kódà kó ṣe pé kálukú ní ibùsùn tiẹ̀ kọjá pé nu yàrá kan náà ni nítorí tí ó bá ti ń di pé ìyàwó ń gbébì kan ọkọ ń gbébì kan nínú ilé kan náà àfa pàápàá dáyédáyé fóònù yìí ọ̀pọ̀lọpọ̀ fóònù ni ọmọ fẹ́ o fóònù ni ọmọ bá sùn o yóò ti gbàgbé kó ní òríjínà o yóò mọ wá wá kamufláàgì yóò mọ wá ká. kí ọkọ àtìyàwó kí misunderstanding kọ́ mọ́ bá àfilé wọn ti jókòó kó wọn máa jọ sùn lójú lọ daju. tọkọ bá pé ìyàwó pé máa bọ̀ ìyàwó ni wọn wá ń tèmi mi lè jẹ́ kẹ́nìkan pa mí. pé ọlọ́run máa ń ọ̀pá yẹn rí lágbólé wa. lè jẹ́ pé alákọ̀ọ́kọ́ tí ọ̀kọ́ pa yẹn bá wọ́n mọ gbáǹkọ́ gbé ọ̀rọ̀ burúkú sọ. lè jẹ́ wọ̀ nìkan lálákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ pa ẹ̀ òun ò sì ní gbára alẹ̀ débi pé ẹnìkan ó ṣe ni yọ pa òun. tọ́ ka ọ̀bọ̀gánà àlẹ́ ìhà tọkọ wa sùn lẹ́ni tí ń bínú síyàwó. à kí lọ kó sì tẹ́lẹ̀ náà yọ ma bínú náà ha obìnrin yìí sì fẹ́ fìyà jẹ mí wọ́n ti ní mọ́fẹ́ tẹ́lẹ̀ o. gbogbo àwọn history tí o lọ bẹ̀rẹ̀ sí ní rántí tó ọba fi lè wá sùn lẹ́ni tí ń bínú islam dáa pọ̀ islam sọ pé lọ́kọ́ bá ra mu ní ń bá lù islam kọ́ alẹ́ kọ́ torí ò ní sùúrù o yóò ní kí ń lù ọ́ débi ò ní lù tó tẹ́lẹ̀ eegun àyà mi tó ti tó ti kán kò tí ì san ó ṣe sùúrù tí ì san dókítà sì sọ pé ó ṣoṣù mẹ́ta kó tó san so ẹ mọ̀ pé tó dá wàhálà alẹ́ náà so torí di eléyìí Islam ọ̀gbà ẹlòmíì burú bàjẹ́ o yóò de ìyàwó rẹ̀ mọ́ bẹ́ẹ̀ dì pé kí màlẹ́kò tó ṣépè fún ọ òun fi lùlù ti ti ọlọ́run yóò wá de ìyàwó mọ́ bẹ́ẹ̀ dì. tí ì bá ń ṣe pé obìnrin kọ̀ọ̀kan báyà láàrin bíi seventy láàrin bíi seventy èèyàn ọkùnrin lálẹ́ róbìnrin kan tí ó mú ọkùnrin àwọn ọkùnrin máa sábà lágbára ju obìnrin lọ àmọ́ báyà láàrin seventy obìnrin a lè rí ọkọ obìnrin kan tí ó lu ọkọ rẹ̀ kọ́lọ́ má fi tí èsì ọkọ di ọkọ bọ́ọ̀lù kí ló dé wàá bò kápá tí a dáadáa lónìí kẹ́ni ìyàtọ̀ jẹ́ sọ akramakumullah irú àwọn míì a yóò de ìyàwó lókùnrin yóò de lọ́wọ́ méjèèjì yóò de lẹ́sẹ̀ méjèèjì pé wọ́ wo yóò máa bà sùn síbi o ti sọ pé òun ní bọ̀ sùn òun fẹ́ rí egun tó ní gbọ́ àtọ́ bá ti kọ́kọ́ lù dẹ̀ yọ wá dé yóò dé pin yọ mọ̀ á bá lò ẹlòmíràn máa béèrè béèrè kan tí ò ní túmọ̀ pé ẹ tó lè ṣe é ṣe ká pé ọkọ réèpù ìyàwó ẹ réèpù kọ abẹ́rẹ́ rí réèsì ni torí ìyàwó rẹ̀ ni àbí òye wa àmọ́ bó ṣe ṣe nǹkan lọ yẹ kó ṣe ẹ gbọ́n tó lọ́wọ́ bá sọ ni ọlọ́ni ní sẹ́ òkùn hàrùtùlẹ̀kùn fẹ́tù hàrùtẹ́kùn ẹ̀nà ṣètò wọ́kọ́tìmù lè ànfọ̀sẹ̀kù. ese dáadáa kan fúnra yín ṣáájú kó tó di pé báyàwó yín lò ìyẹn ní kékeré kan ṣe pọ́kà tó lọ ráyàwó rẹ̀ náà mú bí ewúrẹ́ pé wọ́n bọ́ fi ń tiẹ̀ rárá o pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá ọ̀rà súyà rọra fún ìyàwó rẹ pé ayọ̀ wá jẹ súyà mo ti jẹ́ tipẹ́ àmì ọkọ̀ náà mọ̀ ra wa àbí òye wa ẹ̀hẹ́ bóyá àsìkò àgbàdo tá a ti wà yíyan lọ́mọ ẹ̀jẹ̀ wali. àbí sísè ọ̀rà wálé tó o gbé sórí tébù kéésì gbénu kọ́bọ́ọ̀dù rẹ o gbé sórí tébù O ti ka ìyá alágbájá yìí náà máa bọ̀ masha allah ìwọ náà wá fún. tẹ́fẹ́ bá ibi ti sùn kò ní sínú pọ́ gànyìn gangan àbí òye wa olóòtú máa wò gbà orí òun pé pọ̀ àmọ́ wọ́n ní torí pé o ti jọkùn ọlọ́ni wa qaddimu li anfusikum ẹ ṣe dáadáa síwájú kó tó di pé ń bá ìyàwó yín lò torí ẹ tọkọ bá wá pé ìyàwó tọlọ ya ìyàwó níkọ ya o ọkọ wa sùn lẹ́ni tó ń bínú la'anatha al-mala'ika àwọn ọmọ làánà obìnrin yẹn hatta tusbih títí tó fi jí sáyé subhanallah ìyẹn ni pé ọkọ lè ti jí sáájú ẹ sẹ́wọ̀n kẹ́ni tí inú ń bí kò ní sùn wọ́ra ọkọ lè ti ṣáájú ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ tíyàwó ọ̀bá ti jì ó rí i pé màlẹ́kà wọ́n ń ṣépè fún náà ni èèyàn wà á eléyìí báyìí lẹ́rù ọ́ ó sì yẹ káwọn obìnrin ronú sọ̀rọ̀ wọn dáadáa o torí ẹni tó bá fẹ́ rí i pé wọ́n náà ń fẹ́ rí i pé ó wù ọ́ torí kọ́ bàjẹ́ pé tiẹ̀ lọ́wọ́ á ṣe ló fi bá wọ ibi tí ọ̀dà ẹni tó ń fẹ́ wọ̀ òní máa ṣe kọnukọ́họ́ ẹni tó gba tiẹ̀ náà lọ padà fẹ́ onímasi máa ṣédè tí ó bí kí màlẹ́kà kan máa ṣépè fún yẹn torí obìnrin kíyè sára o kárí pé a fún tó lè jẹ́ kí màlẹ́kà ọ̀lànà wa màlẹ́kà lọ́lọ́ báwọn èèyàn lásán máa ń la níyàn lórí ẹ̀tọ́ ni Anabi tọ́lọ̀ ń rán sọ fún wa pé màlẹ́kọ̀ ọmọ là á níyàn sọ wa kọ́ là wà ń bàbá kan sọ fún yahoo ń bẹ̀ nítorí wọn máa ń ma mà léwu wọn sọ pé màlẹ́kọ̀ ọmọ làánà làánà ló ìyàwó náà ní ẹkíùsì ọkọ yìí ń gbogbo ògbésí ayé tó ń gbé bọ̀ ń ti fi máa tó lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún òun ọ̀jẹ́ kọ́bọ̀ one b one b yìí náà sáà nì so so náà lẹ́tọ̀ọ́ kàn ní so láìṣẹ́ a gbọ́dọ̀ wo aburú aláburú ó fi sọ àwa náà dẹni tí wọ́n máa ṣàbúrú ẹ̀tọ́ tiẹ̀ má fi dùn wọn náà wá béèrè fẹ́tọ̀ tiẹ̀ tọ́ba wa kọ̀ láti lè gbé ojúṣe rẹ̀ á tún yín ká nìí kìí ṣe pọ̀rọ̀ pé àmọ́ asùn mọ̀lẹ́kọ̀ ọmọ làánìyàn atu yín kátó ní jẹ́yàwó kankan fún ma olóníjọ́ kọ́ fún ọmọ kálukú ọmọ lọ́lọ́ rẹ̀ tó báyìí lòfin ọlọ́wọ́n bá wa sùn lópin ìgbà tó kọ ọba ti lè ṣe náwó lórí ìyàwó rẹ̀ Islam ní ká tú wọn ká nítorí kọ́ mọ́ bàjẹ́ sábàbí táàbùrú òfin ṣẹlẹ̀ obìnrin náà padà máa ṣe zina kọ́ mọ́ jẹ́ sábàbí táàbùrú òfin ṣẹlẹ̀ obìnrin lè padà ó lè padà para rẹ̀ ikú gan lè wá pa á nígbà tí ìgbà mélòó la lè mébi mánú dà lẹ́yìn náà tó bá gbádùn ló lè pé kọ́ wá ń bi tó ná wa bọ̀ ó ti rìn ó ti kún egun kí ló fẹ́ gbé wa kò ti ṣe torí ìwà ti tọkùnrin o tó yẹ kó sojúṣe òsè kan ọmọ wa fi màlẹ́kà ń ṣépè fún yàtẹ́rù bóbi ń gbogbo gbà wọ́n ní màlẹ́kà ọmọ làánà rẹ wọn ní ma ọmọ làánà rẹ o tó a jẹ́ pété ọmọ àti wọlé ìyàwó ni wọn ní màlẹ́kà ọmọ làánà rẹ o àbí òye tóbìnrin ọmọ wa láì pé ti pé ọmọdé ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọ lédi sùn nítorí kó fẹ́ ọkọ náà tẹ̀wọ́ náà kí ló lédi sí síbẹ̀ ni tó bá tilẹ̀ ló máa lédi fádìẹ tó ìyàwó pẹ̀lú ọkọ kí ló fẹ́ máa onítorí kọ́ mọ́ bà wá rò mu wọ́n gẹ́gẹ́ bí ewúrẹ́ sòkè nídìí pọ́kọ́ ráyàwó mu ẹ̀jọ̀ máa ṣeré ni torí de eléyìí má lè dìsùn wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé ń kọ́yìn sọ́kọ rẹ wọ́n lẹ́ni tó bá kọjú sí ni là á kọjú sí torí tó bá fi lè lọ́ọ́ síra rẹ tọkọ rẹ bá fi lè wò ta tó rí ta tó bá fi lọ́ọ́ gbé ẹlòmíì tiẹ̀ bọ̀ nìyẹn o tiẹ̀ bọ̀ nìyẹn o àwọn obìnrin ló máa ń sábà ń tètè lé àwọn ọkọ wọn sí obìnrin mi àwọn ní ọwọ́ àṣetán ni ó tún máa pariwo tọba arikọ rẹ kàn ń bọkọ òun rìn lásìkò tọkọ òun fi rí mi fẹ́ yóò ní baba alágbádá ló kórè ikú wọlé wá bọ̀ èyí tí wọ́n ṣe tọkọ fi ń wẹ́lò mí nǹkan majority ẹ bá ń wáyàwó ẹ bá ń wáyàwó níta máa sábà gbọ́ náà nù pé ìyàwó òun tó wà ń lé ó ti yẹ kó gba ó lé ó burú ifi àjẹun adúrú yín ìsàlẹ̀ pé yà ń jẹ yín yóò sọ pé bíi tó ń jẹ kọ torí di eléyìí eléyìí fi hàn wá pé àwọn obìnrin ló máa ń sábà tètè lé àwọn ọkọ wọn láti wò dá lọ wá ìyàwó mi tí àwọn mi bá sì dé wọn máa tẹ́wọ́ gbà wọn lè tẹ́wọ́ gbà wọn ọjọ́ bó ti ṣe jẹ́ wọlé mùsùlùmí imáà mùsùlùmí nínú ẹgbàá wa tiẹ̀ torí pé Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n gbólóhùn yẹn ti Bukhari ni ètò wa wá lọ́tọ̀ọ̀dọ̀ Muslim ó lànà fi sọ pé káàní lẹ́dí fi sẹ́mà ìtàkìtàn àríyá hatta yarda anha ilé ìtún lé o pé ọlọ́run ọba ti ń bẹ lókè gbogbo sánmà yóò máa bínú sóbìnrin yẹn ìgbà tó mú kọ́kọ́ òun sùn lẹ́ni tí ń bínú sí ọlọ́run ọba ti ń bẹ lókè gbogbo sánmà yóò máa bínú sóbìnrin yẹn kò sì ní yé bínú sí títí tọ́kọ fi yọnu sí torí di eléyìí ẹ jẹ́ ká tún wàá wá ṣe láwọn obìnrin oníkálukú máa ń tó ń ṣe tí ọ̀dà kálukú sì ma ìwà burúkú tó ń hù sọ́kò òun ẹ mọyì ìgbà wọn ti pè yín jọ pé àwọn fẹ́ bá yín parí ìjà tó lè sọ òkodoro ti ń ṣẹlẹ̀ tí sì ń ti ọkọ rẹ náà lẹ́nu torí pé àwọn nǹkan mí èsè rò lẹ́jọ́ tó o sì ti mọ̀ pé ojú máa ti ọkọ rẹ o ti mọ̀ pé kò ní lè sọ tẹ bá tuntun wá délé ọ̀sán pé à kékeré lè torí o nítorí tó fojú rẹ rí lẹ́yìn lọ́pọ̀ àwọn tí ọ̀bọ̀ dá sí wa ó ti mọ̀ pé kò ní sọ tó nítorí délé ẹja bẹ̀rù ọlọ ẹja rántí pọ́jọ́ kan bọ̀ tọ́lọ́ wọn gbé wa dìde tó sì ṣèṣirò fún wa lórí níta gbélé ayé sí ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó lé wa jìnnà sí làánà rẹ̀ ó lé wa jìnnà sí làánà àwọn màláìka rẹ̀ wọ́n máa ṣe wa lẹ́ni táwọn èèyàn gan máa làánà ìwà rí téèyàn máa wù téèyàn fi lẹ́tọ̀ọ́ sí tọ́mọ fi lẹ́tọ̀ọ́ sí làánà ọlọ́mọ fi sàdánwò fà wá ọlọ́mọ bá kó tún wá sí níbi tá a kù sí. lónìí a gbọ́ pé ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa nurudeen sọlá tẹ́ ń pè ní bàbá ẹ̀dẹ́ tí wọ́n ní bàbá rẹ̀ sàláìsí láàárọ̀ yìí ọlọ́mọ bá kó bá foríjìn bàbá náà ọlọ́mọ kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn ọlọ́mọ bá kó sekú sinmi fún wa wájú tí wọ́n kọjú sí ọlọ́mọ kó má bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ọlọ́mọ kó má bàjẹ́ ọlọ́run ọba kó tún àwọn nǹkan tí wọ́n fi sílẹ̀ kó tún ṣe ọlọ́run kó bá a ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wọn fún wa kó jẹ́ ká tùbọ̀tán tiwa náà dáa gbogbo àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n ti kú tí wọ́n kú lórí Islam ọlọ́run kó bá a foríjì wọn ọlọ́run kó bá a kẹ́ wọn kó bá a gẹ̀ wọn ọlọ́run ọba kó jẹ́ ká wọn ká máa sẹ̀mí lórí Islam gbogbo ọjọ́ tí ó bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك